الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله واشهد ان لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أنفق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها هي كل في بدعة كل بدعة ضلالة وكل ضلالة في النار أين هي أن أقرأ يوم أقرأ صلاة سورة النبي محمد وهو رأيين النبي وصحابة ملكين orúkọ ìlànà lẹ́yìn tó ti dẹjọ́ lórí ibi ọ̀sẹ̀ náà ọlọ́run tó fi ìfẹ́ sí àtọ̀rọ̀ yìí tó fi káyọ̀ rẹ̀ tó rọ́pò ilẹ̀ sáà lẹ́yìn àwọn sáà nínú sọ̀tíwẹ̀ tí Thank you. نعم ní tẹ̀sílẹ̀ tó tẹ̀sílẹ̀ níbi tí a kà ní èrè olóòrè ayé a ẹlẹ́gbẹ̀rẹ̀ wàhálì mẹ́ta àtọ̀rọ̀ kan ti nínú ẹlẹ́gbẹ̀rẹ̀ فإنك بالله من الشيطان الرجيم وآتوا النساء صدقاتهن نحلة فإن تبن لكم عن شيء منه نفسا فإنه غنيئا مريئا ولا تؤتوا الشبهاء أموالهم لكم التي جعل الله لكم قياما يرزقون فيها يرزقون فيها ويكفرهم يقولون من قولا محروسا يرضون وتعالى حتى وإذا بلغوا النكاح فإن آنستم منهم رشدا فإن آنستم منهم رشدا فارفعوا إليهم أموالهم فارفعوا إليهم أموالهم ولا تحصلوها إسراطا وبناء ولا تأكلوها إسرافا وبطارا أن يكبروا وإن كان ضريرا فليستحسن ومن كان كثيرا فليأكل بالمحروم فوزاد تأتم إليهم أموالهم فأشهدوا عليهم وكفى بالله حسيبا للرجال نصيب مما تركت الوارثان والأقربون وللنساء نصيب مما ترك الوارثان أخرجوك مما استكبروا من أنفسهم يسيرا مسيرا وإذا حضرت قسمة القربى واليتامى والمساكين فارزقوا منه فارزقوا منه وقولوا لهم قولا محروفا سورة النساء في أنباء كتابنا الله في القرآن يوسف كان يقول النبي صلى الله عليه وسلم ويقول شرع القرآن nípa wípé ẹni tí ọba ní ọmọ òun sàlọ́dọ̀ tí wọ́n sọ pé kò lè lọ́gbàlọ́gbà látara pé bóyá kò ní bẹ̀rẹ̀ kàkà tí ó fẹ́ tí wá ṣe àbùkù fún un olúwa ní kí ó ẹni bẹ́ẹ̀ ó lẹ́yìn ẹsẹ̀ rẹ̀ míì nínú ayé àti àkàlẹ́nà àwọn ọba ní kí ó yé wọn pé nínú ẹ̀tọ́ tí ó wà fún ọkùnrin mùsùlùmí òun náà ti ń olùfẹ́ ìyàwó ẹ̀yọ̀ kan. ẹyọ fẹ́ ìyàwó méjì bákan náà ẹyọ fẹ́ mẹ́ta ó sì lè fẹ́ mẹ́rin. Aya yìí aya tí ó ń ṣàlàyé gbèdéke èyí tí ọkùnrin mùsùlùmí máa ń dúró sí nígbà tí ó bá fẹ́ fẹ́ ìyàwó. Kò fẹ́ ju mẹ́rin lọ. ọlọ́ọ̀bá ní ọ̀kíkú máa kọ́ra ẹ̀kọ́ mi lè nìta ìmọ̀síná wọ́n fi وإن خفتم ألا تعدلوا فهو شدة وأشغلين وبلقى آية إيانا أنا أقول يا بكر يا ولدي ọlọ́dún mẹ́ta ọlọ́dún mẹ́rin ìyẹn gbọ́dọ̀ ṣe àkíyèsí sí àwọn nǹkan kan wọ́n ní pé ẹni tí kò ní agbára agbára láti mójútó obìnrin nípa ọ̀rọ̀ jíjẹ ọ̀rọ̀ ojúgbé lílò níná. ẹ gbọ́dọ̀ ìforí ojú kòkòrò wọ́n ní wọ́n lè fẹ́ méjì àbí mẹ́ta tó ṣe pé lẹ́yìn tó wá fẹ́ wọn tán wọ́n àti wàhálà tó o kì ṣe dandan kì í ọ̀nà yẹn fún tó láyàwó yẹn ọ̀kan dán kí wọ́n á ní tí ó ti bọ́ èèyàn lọ lè sọ pé dandan kí n fẹ́ ìyàwó torí ìdájọ́ ìyàwó ìgbà míì a máa jẹ́ wájú ṣe àzọwájú àlùwájú ń bẹ ìyàwó tó ṣe pé dandan ìfúnyàn pé kí ó lẹ́nu yẹn tí o bá lọ lè fẹ́yàwó nínú àsìkò ẹnìyàn ló sì máa jẹ́ ẹlẹ́ṣẹ̀. òun náà lẹ́nu ṣe pé ó ní ìsìntọ́wà màálíyàn ó ní agbára owó ìlú ní ọ̀nà owó bákan náà ó ti fún ní ṣàhàwà ó tún jẹni tí ó ń ṣojú kòkòrò obìnrin tí ó rẹ̀ ní ẹ̀ dáadáa fún ọ̀rẹ́ ìfẹ́ ìyàwó. يدعو الزواج الواجب أو الزواج المستحب ولأن شوفين قد يوم أماكم كل شهوة كل شهوة قلت بلغة ثمانية وفيه مستحب لغة جدول

زواج المحرم هنا الذي شقين كنيه بقنا وتنين شهر لم كثير وفاة نشط قلوب بيرين كنت كلنا كيف يدوم العلم غرام في يعود فيه ودعم àbí ẹni tó ṣe pé ó ní ṣáháwà àlọ́pọ̀ ilé ọ̀nà tó ti báyàwó tòkí rẹ̀ ni ẹkú lọ́mọdé fẹ́yàwó haram ní fún ọ̀ní ọ̀nà aṣẹ́ kankan ọ̀dọ́nà jíjẹ ọ̀dọ́nà mímu nítorí ní gbogbo rẹ̀ síyàwó kò tó lẹ́nu kankan tí ó sọ fún pé fẹ́ ìmọ̀ta ọmọ ojútó bóyá ọmọ rẹ̀ ni bóyá nìkan ẹgbẹ́ bàbá rẹ̀ ni torí eléyìí kí ọ̀rọ̀ lè fẹ́ àwọn onírú ṣe fi hàn ìwọ̀n ni. bẹ́ẹ̀ náà jẹ́ tó ṣe pé ó ní owó lọ́wọ́ àmọ́ kò tiẹ̀ ní ṣáwà rárá kò ní ṣe irú yẹn lọ́wọ́ tó lọ fọ́nrán òhèrè àfi tó bá ṣe pé fọ́nrán bá ṣe kó lórí ẹ̀ bá ní ọkẹ́ òun lọ́wọ́ bẹ́ẹ̀ náà ló kò dáa tó àwọn kan ní agbọ̀dọ̀ mà. torí eléyìí wá kọ́ náà ní àwùjọ ayélujára yìí àwọn ọmọ kéékèèké tó ṣe pé kò sí ju bí twenty lọ́kùnrin kò ní ọ̀nà ìjẹ sọ̀rọ̀ lọ́wọ́ pẹ̀lú pé wọ́n ọmọ rẹ̀ ló ní lọ́dẹ fẹ́yàwó àbíyá bàbá rẹ̀ ló lọ́dẹ fẹ́yàwó tí mo kọ́ fún títò yóò sì máa ṣe pa obìnrin káàkiri yóò sì ní òun fẹ́ fẹ́yàwó tipa tó kódà yóò mọ lọ sí yóò kódà ìgbẹ́ náà ṣe tó lóun fẹ́ òun gbé ẹ̀ lọ sórí nàdà yóò sì mọ lọ sílé àwọn bàbá obìnrin ibi òun fẹ́ fẹ́yàwó lè tẹ̀ iṣẹ́ wo ló ń ṣe òun iṣẹ́ tó léyìí irú ìdílé fẹ́ nìyẹn ń gbé ìgbésẹ̀ tó ọ̀daràn yìí kódà ìgbésẹ̀ yẹn ọ̀tà fún ìlànà ìlànà ìtọ́lọ̀ wọn wà lẹ́nu sẹ́lẹ̀. Tùrọ̀lẹ́ ni àbá àṣàrà ṣàrà. Alẹ́ ni ẹ̀yẹ ọ̀dọ́. Bẹ̀rẹ̀ sọ̀tọ́ àní gbogbo ìgbà à. Wọ́n tó bá ti ní agbára láti lè fẹ́ ìyàwó. So ọlágbára ẹnu láti lè gbọ́. Bákan náà, ọ̀tọ́ láti lè ṣàfihàn. الذي يرى الجفاف فليتزوج بالجفاف ìgbà míì ìyẹn lè má lágbára àlẹ́ni kó bóyá lágbára ẹnìkan yóò fún lágbára pé mọ́ wọlé lọ́yà ẹ̀rọ ìṣó túbẹ̀ ní ẹ̀dá tó ti fẹ́ àwọn ọmọ ìlú pẹ́. àlẹ́ni wá ní wà ní lẹ́mtẹ̀tẹ̀ tirẹ̀ tí wàá ṣe pé òun bá lágbára láti fẹ́ àwọn olè bọ́yàwó àlẹ́ni ní fa ẹ̀rẹ́ yìí. bẹ̀sọ́ọ̀mì ẹlẹ́bí ní àwọn ẹni ọmọ ọgbà àwọn ọ̀dọ́ ọ̀fẹ́ gbá rẹ̀ lọ́lẹ̀ sí yìí tó ẹwà ẹwà wọn lọ lọlẹ̀ yìí ṣe boyfriend the best friend tó ẹni tí ó ti fi yíò yóò lọ lé àwọn obìnrin fún wọn fẹ́ yàwó ìtọ́wá ń bí pé sáwọn you ń ṣe pẹ̀lú olójú tó ọ̀rọ̀

ọlọ́run ó fún ọ lébi lásìkò tó bá tó ó lè wọlé bàbá ọ̀rùn wàhálà rẹ̀ pọ̀ ọ̀rọ̀ ju wáyé wọ́n ti wọ́n ju wáyé jù wà lẹ́nu kẹ́lẹ́ ń fún onímọ̀ràn ní apá kẹ́lẹ́ ń fún onímọ̀ràn pé ọ̀fẹ́ dáàbò sí nàìjíríà rẹ lọ́wọ́ lélẹ́ yìí kí ni àbá àwọn ọ̀sán àwọn ti wọ́n ti wọ́n ju wáyé jù ọmọ wá sí ọmọ àwọn àdúgbò lówó àdúgbò lówó tó fẹ́ yà wò ni ọmọ ní ọ̀nà ìbẹ̀rẹ̀ ni ọmọ ní iṣẹ́ kí o tún lè fẹ́ ìyàwó. ó kéré tán ọgbọ́dọ̀ ní iṣẹ́ tó pé wọ́n kẹ̀kẹ́ òun ń jẹ níbẹ̀. o tún wá ní agbára láti lè mú fóyà jẹ èyí pé ọ̀hún jẹ sẹ́kù. àwọn àsìkò yìí iṣẹ́ tó ń ṣe iṣẹ́ tó ń lọ iṣẹ́ rẹ àti sọ́yà táwọn ní àti tìrọ lẹ́ni ọ̀gbà ju ten thousand naira lọ fifteen thousand naira lọ lóṣù tí ó pé wọ́n gbẹ kò tó ọjẹ gbọ́dọ̀ wọ́n fẹ́ ti fẹ́ náà ṣùgbọ́n olùsọ̀fẹ́ náà wọ́n ah, á ní àti àgbàrá lọ́wọ́ náà ní ẹ̀kọ́ olùkọ́kọ́rá ìrìn ní ọmọ wọn kò lè sọ́ọ̀tì ayé ọlọ́run yìí o ọgbà ayé ọlọ́run yìí ju ọgbọ yìí ó yí wọ̀ jù so nígbà tó ń pẹ̀lẹ́ yìí òun náà ni ara wọn tí ó jẹ́ kíntàn láàbì ọ̀pọ̀ láwùjọ wa nìyẹn bìbọn bí ìfẹ́ máa torí ojú rẹ̀ tọ́ ojú rẹ̀ ti wálẹ̀ ó ti wọlé tó bẹ̀rẹ̀ ojú rẹ̀ ti wálẹ̀ tó tó bá ń bí wá kó jẹ tó tó wà dá tó tilẹ̀ kọ̀ǹpútà obìnrin kan obìnrin kan obìnrin alájẹ o gbogbo rẹ̀ tó fi wá lọ rẹ̀ kú ní mo wá wákàtí rẹ̀ nínú àwọn ẹlòmí tí náà tó pọ̀ lẹ́kẹ́tẹ́ lásìkò yìí ọmọ ọlọ́mọ sì ní ilé parí wọn wọn ní kúkú lọ́dọ̀ wọn pé wọ́n ti fẹ́ fọ́ wọn fún lóúnjẹ tí wọ́n kọ́ fẹ́yàwó rẹ̀ ògbóló àwọn kẹ̀yìn yìí àwọn ọ̀dọ́ ẹ̀jẹ̀ ká kíyèsí tó lè ní ìgbẹ́ tí ń sọ̀rọ̀ bí wọ́n jẹ́ ọ̀tá ìlú ìfọ̀nù nínú àwọn sáájú ńlá nínú oṣù bọ́lá kàkiri yìí tó ní kalẹ̀ ọ̀gọ́dọ̀ ọdún tó mọ ní sẹ́wọ̀n ló ń gbé ojú lè fẹ́ yàwó wọ́n máa tó lè fẹ́ òun bí èlò olóṣù ojú lè fẹ́ kí ni bí ọ́ gbàtà wá wá láti ilé ìyàwó pẹ̀lú èlé pé ọmọ ibi ó ìjọba ẹgbẹ́ ọjọ́ ìlú òkè èrò rí níbi ọ̀nà tí ó wá di ọ̀tá ọ̀nà tí a èrò lọ́gbà wọn láti ọ̀tá ó ní wọn lọ́wọ́ fẹ́ ìyàwó láti ọmọ ọmọ láti bá ọmọ ọ̀nà ìyàwó àpé àti ọ̀tá bò ẹ̀wọ̀n àbòsí sí ọ̀tá mọ́lá ìdíje tó ó ní wọn lọ́wọ́ pé wọ́n tí n bá ti fẹ́ fẹ́ àwọn ohun ike wọ́n ní kí n nífẹ̀ẹ́ gidi lọ́wọ́ kí n tó fẹ́ àwọn ilé kàlá kàlá. tó àwọn tó lọ́yà ìdùnnú àwọn àbọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́yà ìdùnnú. torí tí mo ti lọ ẹni tó ní àwọn kàlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́rọ̀ náà nínú kátà kó ṣe sùúrù ṣe sùúrù. máa ń bu àwọn àtàkùn ìyàwó mẹ́ta lónìí ìyàwó méjì lónìí ìyàwó mẹ́rin lónìí fẹ́ yé irú ìyẹn fẹ́ ìyàwó èyí ò yẹ fẹ́ ọdún lọ́nà gbígbà rí ọ̀tọ̀ọ̀tọ̀ ní ọ̀làrúbìkì wa ọ̀tọ̀ọ̀tọ̀ ní kọ́lẹ̀ ló ní condition tí omi fẹ́ ìyàwó ní ọ̀tọ̀ọ̀tọ̀ ní ṣòro tó bá ti níyàwó ẹlẹ́gbẹ̀jì tó lágbára rẹ̀ má ti bẹ́ẹ̀ kọ́lá wọn fojú àwọn ṣe tó bá ti rí ní agbára ẹyẹ sọ kí n tó ń bèbá tó lọ pé wọ́n mọ̀ rí wọ́n mọ̀ rí ìlú ọtí múra ní ẹyẹ ní kankan sáà lọ méjì ẹ̀ ọmọ méjì irọ́ ni tó bá dé lé tán irọ́ ni ọ̀nà owó ìlú ìtọ́ pé wọ́n mọ̀ rí ìgbà kọ́lá ìlú ẹ̀sìn tẹ̀sí mi ní kankan ẹ̀ tó kó wá ìlú kúkú ara rẹ̀ ní tó bá dé kó tó kó tán yóò béèrè ẹ̀tọ́ rẹ̀ fúlì yóò béèrè lókùlókìkí ni. هنا من صلى عليه وسلم الشورى قال يكون من النساء مثنى وثلاثة ورباع بطن على يوم المتوى يعيد الكتب قل يا الله غني أفنت الله إلى الوجه مثنى أفنت جيون الوع أتي رباع وثلاثة أتي متى قل يوم دبار ورباع أتي متى lójútùtù so kéwú kéwú náà lè tí bá ń túrú kéwú báwọn olùgbé tọ́lọ́wọ́ bá wí òun náà ni pé wáwùn ẹ wáwùn ẹ kìí ṣe wáwùn àlàáyé wáwùn tàkàyé rẹ̀ tàkàyé ibi kò tú ìlú tó bá wù ọ́ chúùsì pé mo kún méjì àbí kéwé àti kéwé àti àbí ni ìmáàna áwọ̀ sọ́nà wá ní bíbí àkàlẹ́ yìí tẹ̀lé ó ní ọmọ mẹ́lẹ̀kẹ́ ẹ̀yìnmáàna kò ní ẹni tí ò bá ti wà lágbára láti fẹ́ ọmọlúwàbí o lè fẹ́ ẹrú ẹ̀lẹ́gbẹ̀gbà tí ẹrú fún wa nìyẹn. Sùmítà kàló lulú wa ní wa ẹtù ní ẹsẹ̀ ẹ̀fọ́dọ̀ kan fi ìnira ní ìṣìlá. Olúwa ní tí a bá fẹ́ fẹ́ obìnrin, ẹ fún àwọn obìnrin ní ẹ̀fọ́dọ̀ kan fi ìnira àwọn sàdáàkì wọn. Kí ló pè ní sàdáàkì? Òun náà ni owó tí ẹ máa ń fún obìnrin tó wá fi pé o tó lè di ẹlẹ́sọ pé wọ́n lé ọkọ rẹ̀ lẹ́sìn látàrí kọjá ẹ̀bùn ẹni pé tí o ń bọ̀ tí o lè gbà padà má ní ọwọ́ rẹ̀. Èyí pé obìnrin tí ẹ bá fẹ́ fẹ́ lẹ́yìn ìgbà tí ìtẹ́lọ́rùn bá wà láàrin ara àyàtọ̀ بما itu فانكحوا ما طاب لكم من النساء يبقى حصل يجب كما ذلك يقطع يكون في انقطاع ẹlẹ́kejì òun náà ni kí ọkùnrin kó dé ọ̀dọ̀ bàbá obìnrin yẹn kí bàbá yẹn kó sọ jáde láì ilé mo fi ọmọ mi lágbájá lè fún ìwọ lágbájá ọmọ jẹ́ ìyàwó rẹ̀. Olùkọ́ wa ní ibi fọ́nkì ṣe òun náà lè ní àhàlẹ̀hẹ̀. Yẹn pé àwọn obìnrin ọ̀nà tẹ́lẹ̀ máa gbà fẹ́ wọn pẹ̀lú ìyọ̀ǹda àwọn ará ilé wọn ni. Gbogbo obìnrin tí àwọn wàlíyù rẹ̀ ẹgbẹ́ bàbá rẹ̀ àgbẹ̀ tó kù fún ní bàbá ṣe ń ṣàmójútó ọ̀rọ̀ rẹ̀ tí o bá sọ jáde pé mo fi fún ọ àti kẹ rí àpẹẹrẹ ibi àwọn ìfún rírú lọ nítorí wọn lè kọ ìwé wọn kọ lẹ́tà pé àti fúlágbádá fún un tó bá ti pé lágbà ìwé yẹn náà kò bá dì ta kò dúró ní ju owó aṣọ yín papọ̀ ẹ̀ gbọ́dọ̀ bára léwé yẹn o àfi kí àwọn ẹ̀rọ kọjáde torí ìgbòmí máa lọ sí pé wọ́n ní afún wọn léwe wọn ní akànfún òwe lásánlẹ̀ àti ètò ìjì ẹni yẹn gbọdọ̀ gbọdọ̀ ní ìgbàkan bá kọkọ yìí rẹ̀ títí àbí kí wọ́n fi omi ìdí tó irú sẹ́yìn wọn bẹ tó wá ṣe pé bàbá òun ò ní ẹ bàbá tó ń sọ òbí ẹ̀jẹ̀ tàn kankan wọ́n kàn so ìdí lásán fi àṣọ ẹ̀ papọ̀ àfáà tó ń pè lọ́kàn kan kí wọ́n ní a ah, ẹ̀dá kan àgbọ̀ ah, kí bàbá ìyàwó sọ pé mo fi ọmọ rẹ̀ fún ọ bẹ́ẹ̀ tí kì í wá lára àti àbá yìí ẹni tó máa ń béèrè lónìí wọ́n ti so ìdí àwọn láti bí ọdún mẹ́wàá àmọ́ bàbá ìyàwó ọ̀sán jáde láyìí wípé mo fi ọmọ mi fún ọ mo ní pé bẹ́ẹ̀ ti so ìdí ṣe àwọn ti so ìdí kí wọ́n á tó ní fún àwọn nǹkan yẹn ẹ بمعنى المعروف عرفا كلمة يعني كالمشهور بالشرطان انت عبارة المنون وعلادة تبين انت مستهيل يعني انت ثم الثلاني انت ثم الانان سوات شيء ثم الانان في وانت فورتين وما يلقون فيه ثم يفرق شيء بإذن أهله وجب الجيل إلا إذا ọlọ́nà ń ká ike wá tó ń lọ sọ̀dọ̀ kọ́ ti nínú mẹ́ṣìlá olùwọ́bá ní wọ́n ti ní ká sọ̀dọ̀ kọ́ ti nínú mẹ́ṣìlá ẹ fún àwọn obìnrin ní sọ̀dọ̀ kí wọ́n mẹ́ṣìlá sẹ́yìn kó máa jẹ́ ẹ̀bùn fún wa ẹlẹ́gbẹ̀ẹ́ ọlọ́nà máa pè ní mahara alẹ́ṣìlẹ̀ tó mahara yẹn kí gbogbo obìnrin tí yẹn bá fẹ́ tí wọ́n fún ní sọ́dà kí rẹ̀ á ẹni yẹn ń ṣe ìdìnnà ni. àfi tó bá ṣe pé ẹ̀sán jáde lẹ́nu kódà tó bá ti fún un. ابن جريج والنحلة بمعنى فريضة اللي كده ازاي في وفية ìdẹ̀dẹ̀ ibùdó tó yẹ kó sọ pé mo tẹ̀ máàkì kẹsọ́ kéye báyìí nígbà àbúkọ̀ kan ní wọ́n ní wọ́n ní wọ́n ní sọ̀dọ̀ àti mi gbọ́ àmọ́ wọ́n ní àwọn ọmọ èló lẹ́nu àkù níbi àkùngbólé fún ọ nínú òkè tí lè fún ọ àkù tí ó tó lè fún sọ yé tó wà fún ni mo tẹ̀ máà ẹgbẹ́ lọ sọ́ọ́ so òun ni pé dandan iná ìlú ọ̀rọ̀ yìí bákan náà wọn padà kí n dágbọ́dọ̀ pé ilé mẹ́ ti ṣe ẹ̀tùmọ̀ra àwọn èèyàn tó mọ béèrè wípé èlò ni owó dàda kí kẹkẹ lásìkò yìí èsì rẹ̀ ni pé dàda kí tó wá sọ́dọ̀ àmẹ́rin sọ́wọ́ mọ́ ayọ̀sẹ́lẹ̀ kò ní iye kan kò ní gbèdéke ibi iye kan ni tó gbogbo tí ẹ bá ní tó wá ti tẹ́ obìnrin yẹn lọ́rùn lẹ́ẹ̀ àtìrẹ́ tó wá bá lẹ́nu tó mọ́ àwọn ẹ̀rọ tẹ́lẹ̀ tí wọ́n fẹ́ fẹ́ yẹ̀wò gbogbo ẹni kẹlẹ̀ ni pé arábìnrin yẹn wọ́n wá fún àlẹ́nu tó mọ́ àwọn ẹ̀rọ tẹ́lẹ̀ fún kálẹ̀ ìfẹ́ tó àlẹ́nu tó mọ́ àwọn ẹ̀rọ tẹ́lẹ̀ àlẹ́nu yóò ní ọdún àti àwọn ọ̀hánà tó wà lórí ìṣòfò wọ́n ti rí pé á ẹni yìí fún owó àìlẹ́bì àìlẹ́bì ò ní fẹ́ tó a bá fún wa bá lẹ́bì tó ọgbọ́n tó lọ pé kíkè ní ọ̀fẹ́ sọ̀lẹ́bì wa ní tọ̀ tó bá ti wù ú wọ́n pẹ̀lú rẹ̀ obìnrin yẹn ló wù ú sọ̀lẹ́bì tí wọ́n ti kú tó lè fẹ́ ọ̀yà orí sàdàkì lóhùn ní kankan ní gbogbo tó bá ní pẹ̀lú ìmú wa tí obìnrin ló ti lọ sẹ́wọ̀n lọ́wọ́ àlẹ́bí ní lọ́dún ìmú wa wà lọ́wọ́ káàdà fáàkàmẹ́ nínú àṣàyè fúnra tó bá ń ṣe òka òka irin kì gbòdì òka irin tí ò wọ́ ṣe pé ìyẹn ni wọ́n rà ju bí a fi fi fọ́lùrẹ́ fífò yìí bá ń jẹun ó ti lọ jẹun lọ́rùn àmẹ́lì ṣe wọ́n papọ̀. tó bákan náà àmẹ́lì sọ wọ́n wà lọ́sọ́lọ́ àmẹ́lì sọ ìyàwó tó ti pé ní kọ́ọ̀lù dáhà pépé bánẹ́lì fẹ́ bí kéèyàn ó ní bí two million lásìkò yìí àmẹ́lì ti ṣe ìsàdákì rẹ̀ àmẹ́lì ti fẹ́ ní tí ó jọmọ́ so ó ti bẹ́ẹ̀ yẹ bí ọkọ bá ṣe tó àti bí ìyàwó náà bá ṣe fara mọ́ àwọn tó máa ń béèrè pé èló lè padà sí lásìkò yìí so ọ̀rọ̀ ni wọ́n fi gbèdéke sí wípé kàdá kí ó kéré yẹn yán ọgbọ̀n rí iye irú lásìkò yìí ó nìkan dáa kí kéré yányá ó lè ọ̀rọ̀ jẹ́ bí a five thousand àbí lọ́nà wí lásìkò yìí tó ó lè robo ìlú dènà ó ń tọ́ba dájú ìlú náà nìkan kí ọ̀nà mẹ́rin náà lè tó wọ́n wà ní twenty thousand ní sọ́dá kí lásìkò yìí fún àwọn oníṣẹ́ wọn kọ́ twenty sọ́dá kí twenty thousand ní tó ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ò lẹ́rìí àwọn olùdámọ̀ mọ̀gáàrí àwọn màìkíyà àwọn ni wọ́n ń ṣe ìgbìyànjú lọ́lọ́jẹ́ ìgbìyànjú ìpè á obìnrin ó kéré yẹ́yẹ́ tó tí ẹ bá fẹ́ fẹ́ kó yẹ kó kéré yẹ́yẹ́ ọjọ́ olówó òbí náà torí yìí kò lẹ́rìí ìyàwó àjọ sọ̀rọ̀ pẹ̀lú obìnrin lásìkò yìí ó ní wọ́n gba five thousand ó ní wọ́n gba ten thousand fún ọgbà hundred thousand tọkọ ẹ bá ní kókó ọba ní ọgbà one million kí ọkọ ẹ bá ní kókó ẹnì kan fẹ́ẹ́ dìgbé ìtàkùn ìdílé tó lé yẹn tó dàpọ̀ àwọn olówó ni mẹ́kọ́ọ̀dù gẹ́gẹ́ góòtù ni wọ́n lè ṣe ìdí fún gbogbo ti ẹ̀dá ilé lọ ẹbí ló sọ yìí bàbá ló ti ìgbà tó wà fún jáde lọ́ta olóògbé apá tó ń bọ̀ ẹ̀ tó dá sílẹ̀ padà. Èyí ló gbòdì yẹn mílíọ̀nù náà mílíọ̀nù yẹn ìdókòwò bẹ́ẹ̀ tí a bá ní agbára bẹ́ẹ̀. Kí ni eléyìí ń ṣàlàyé fún wa? Kí ká máa pàtàkì? bí obìnrin ṣe pàtàkì tó kúrò ṣe pàtàkì tó irú bí náà ló ṣe fi obìnrin àwọn ọ̀dọ́mọdé tó kéèké lóbìnrin ni wọ́n lábàá sí ara wọn káàkiri lọ́wọ́ ní ìfẹ́ òun fẹ́ ta ni boyfriend mi boyfriend rẹ̀ ń bo wọ́n kọ́ sílẹ̀ àti kí ni wọ́n fẹ́ra wọn kí ni wọ́n fẹ́ra wọn àwọn òbí lè gbọdọ̀ tí kó máa yí àwọn ọmọ wípé ọmọ tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi tó fẹ́ jẹ́ ọmọ ìlú àti kìí máa ní friend. kìí ní girlfriend tó tó rí pé kí ni àbùkù láńlá náà ní irú ọmọ ìyẹn rà fún ọjọ́ iwájú rẹ̀ láwọn obìnrin àwọn obìnrin olóòjọ́ wá kò lá ní ìsìn bọ́lá ní èyí ni kíní ti fẹ́ mi rí kíní náà tó fẹ́ mi rí kíní náà tó fẹ́ rí ní àá. Ah, ah. kéde tó ti lọ ní ọkọ bá ilé bàbá rẹ̀ náà ní gbé o. tó àwọn aṣọ tó ní ẹbí jẹ tó bóyá nǹkan yìí náà ni. tó látara bẹ́ẹ̀ wípé wọ́n ń yẹra ní boyfriend girlfriend ló ti bàbá ara wọn tẹ̀lé síbá ìmí yóò ní oyún ìmí mọ́rọ̀ lè ọmọ mi ti ní oyún ìyá rẹ̀ ọlọ́mọ ọmọ ìyá oyún tó ti ní ìyá ó sì ní mọ̀ ìní ìyá náà mọ̀ bàbá náà mọ̀ olùkọ́lá àti tí ń lọ léèwé lọ́wọ́ ọmọ tí ń lọ léèwé tí ń ṣe ń sí ẹni tí ò yẹ kọ́mọ lọ léèwé ń ṣe tó àwọn kan yìí ìwà burúkú ni ní àwùjọ ìṣègùn ń dá wàhálà kalẹ̀ ọmọ mi ọmọ pariwo pé ọlọ́mọdá bọ́lọ́mọ ọmọ alágbáríkà àwọn ọmọ wa ti wàhálà àdúrà gbogbo wa ṣe kọ́ ọmọ alágbáríkà ó ti di láti kéré ní tiẹ̀ ni àwọn ti wà nílé nílé ìyá rẹ̀ ló ti di ọmọ alágbáríkà wọn àmọ́ ọmọ ló ti sí ó ti ti nínú sáráńgá pẹ̀lú iṣẹ́ ológun tòun ìṣẹ́pẹ́ yọ kan méjì tọ́lọ́ ọmọ lẹ́yìn rẹ̀ so abúlé mẹ́rin bí ọmọ ìyẹn boyfriend ṣe ní girlfriend wàlúwàá yà abúlé ní kékeré abúlé ńlá gbáà ni tòun tó bọ́lá ti lọ ni pé dada kí tọ́wọ́ ni kí ọkùnrin kó fún obìnrin ara ń tàbílọ̀ máa àpẹẹlẹ obìnrin ọlọ́wọ́ ni wà ní sígbìnà lẹ́kùn من شيء من عن شيء من نفسا àwọn tó bá ti pé àwọn obìnrin yẹn náà ni wọ́n yọnu sí nǹkan kan nínú ohun tàbí àti ẹ̀ ìyẹn ni pé ìgbà tí ó sọ pé iye báyìí lòun wọ́n gbà bí alápèjúwe ọkọ mẹ́ńṣẹ́ pé wọ́n gba twenty thousand níyàwó onígbà twenty thousand ọkọ wa ní a ten thousand àfihàn ah, ìlú lásìkò yìí o tó ní ṣe sùúrù fún mi díẹ̀ báwọn àmọ́ ìmọ̀ fún ọ tó obìnrin náà wá jẹ́ obìnrin rere tó ara ń tí àlẹ́bí tó sọ náà nìyẹn àlẹ́bí ni ara àpẹẹrẹ bẹ́ẹ̀ lọ kí n mọ obìnrin rere òun náà ni àkọlù òun náà mò hù ọ máa rí wọn ẹni tí sọdá kí wọn òun ní máa ṣàfihàn bẹ́ẹ̀ òun ní máa jẹ́ kó mọ́ jù kò kó ìnira bá ọkọ wọn. so ọwọ́ àwọn òpin àtúntà òfin kẹsàn yìí ọjà fúnra rẹ̀ tó wá ní ọjà ẹ̀mú five ẹ̀mú obìnrin ẹ̀mú fifteen wá ìtumọ̀ yẹn ní kí wọ́n ẹ̀mí tébùnà lákùn فإن تبن لكم عن شيء منه نفسا فأقول لهم ما يوم ibi àpòpọ̀ ní kankan nínú ohun tàbí àkíní yìí fàkùlùkù ẹni à ń bẹ̀rẹ̀ à olùwọ́bá ní ẹ máa ná owó yẹn lẹ́gbẹ́ kìí tọ́lá àwọn fún yìí yẹn ẹ máa ná àní à ń bẹ̀rẹ̀ à ń mímíná oṣù tó jẹ́ ti ìrọ̀rùn dípò sí ẹ̀ṣẹ̀ níbẹ̀ tó tí ó wà fún yín lórí pé ẹ̀nà owó yẹn. Ìkọ́dà nínú àwọn òye tí àwọn afá pè nípa àdéhùn àdéhùn ọmọ ọ̀sán náà ń ta níbi àdéhùn ní ẹ̀rọ ti kí máa rẹ̀ sí owó ẹ̀rẹ̀kẹ́ ìyàwó ẹ̀rẹ̀ tó bẹ̀rẹ̀ ọ̀gbà kó bẹ̀rẹ̀ lọ́wọ́ rẹ̀ kọ́ tó ń wọ́n tó àpẹẹrẹ tí wọ́n ti máa ń bá obìnrin dáadáa ni. Òun náà ní pé tí wọ́n bá ṣe ìjẹ̀kùn fún nígbà tó fẹ́ fẹ́ ìyàwó. Òun náà bá rántí pé àwọn ṣe ìjẹ̀kùn fún òun. A kò ní o lára. Òkèlè tí wọ́n ọ̀pọ̀ ìlú wọn fọwọ́ ra rí àà ìdíkúlẹ̀ òní ọ̀rẹ́dì oníbẹ̀rẹ̀ àà ọ̀rẹ́dì àbúlé oníbẹ̀rẹ̀ ó ti yọ ọmọdé kúlẹ̀ ní yọ. Bùrọ̀ àwọn ọ̀sán bẹ́ẹ̀ pé ó ti ọjọ́ àwọn obìnrin kan pé wọ́n ti gbé ẹ̀mí ara wọn gbóná. Látara kan ti lọ síbi àwọn wọ́n ti lọ síbi àwọn ápídù àwọn kan so wọ́n ti wá rí báwọn ní display ṣùgbọ́n a ah, wọ́n one thousand notes náà ti ṣe ó gbé pé mẹ́ta sílẹ̀ three hundred thousand náà ti ṣẹlá kí rẹ̀ olówó àti gbogbo ìṣẹ́kù lọ́wọ́ àti ọ̀pọ̀ tó wúlọ̀ láyé a kéré ẹni ọdún rẹ̀dì ní pẹ̀lú ìsáta ọ̀ àwọn obìnrin tí sáta kù sàpéwù tẹ́ ẹ bá ń dáhùn nínú sáfù ilé yìí abúlálá ni o tẹ àwọn obìnrin àwọn ẹ̀kẹ́ ìtẹ̀síwá ni bá rí o àwọn sáfù ìtẹ̀sí lóríṣiríṣi aburú ẹni ń ṣe jù ìkọkúkọ lẹ́fẹ̀ẹ́ kọ́ra yẹn jù kọ́ra wọn ní ìjọ ọ̀rọ̀ kọ́ra wọn fún ni pé ọ̀rọ̀ gbọ́dọ̀ gbé pẹ̀lú ìyàwó kan rẹ̀ wọ́n wọ́n tó ti lálẹ̀ fún ọkùnrin ṣe ń yìí ṣe lọ́dọ̀ tí mo bá lẹ́nu bẹ́ẹ̀ ni ha lọ́dọ̀ lọ́dọ̀ tó wá fi wo fíìmù ní wọ́n lọ́ta wo fíìmù ní lọ́wọ́ fíìmù ìyàwó fíìmù yorùbá tó wọ́n ti sàkíṣẹ́ láàrin ara wọn. pẹ̀lú ìyá bí orogún ni ìyá ọkọ bí ọkọ bí orogún ṣùgbọ́n àwọn kan bá rí ìwà náà lọ yẹn pàdé pẹ́ẹ́kẹ́ mà wípé ìyá yẹn àkọ́kọ́ náà àgbàlagbà ni tuntun wá ṣe dáadáa sí àgbàlagbà èèṣàn tó gbà lọ́dọ̀ rẹ̀ bákan náà ìyá yẹn àgbàlagbà ni tí àyè bá ń fàbùkù kàn ọ́ àbí ń ṣe nǹkan tó kún fún ọ tó kún wọn lórí ọmọ rẹ̀ ìyẹn bá fi fi ọmọ rẹ̀ kún wọn fi fẹ́ràn òun náà. so àwọn àṣàkáṣà tí àwọn obìnrin ń kọ́ kíní ìsinmi sọ fún yín wọ àwọn obìnrin tí dá ń kọ́ kíní ìsinmi yẹn tó kẹ bẹ̀rù ọlọ́wọ́ ọba láàrin ara yín kẹ sọ́ra yín bẹ́ẹ̀ ni àwọn káyà mọ́tá lẹ́yìn obìnrin nítorí tó kọ́kọ́ mọ́ fẹ́ àwọn méjì àti tó bá fẹ́ àwọn méjì kó mọ́ ojú ìyàwó kan má kó ojú ti ẹnìkan lápò kí ni ìtumọ̀ yìí kí ló dìbò kí ló dìbò ọ àtòrí pé ọfẹ́ ojú ọkọ ó sọ̀rọ̀ àdédé lórí ibú ó mọ̀ sí ògùn káàkiri ẹ ṣètọ́nù àwọn ọ̀nà oríṣiríṣi ní máa ń yà kalẹ̀ ní àwọn àsìkò oríṣiríṣi nígbà kan àwọn obìnrin wọn kiri lé olóògùn káàkiri ni àbẹ́lẹ̀ tí àwọn obìnrin wọ́n ti lọ lè mú ọ̀dà náà ìdí òògùn yẹn fún ara wọn gan-an wọ́n lọ nọ́ọ̀sì àwọn oògùn oògùn táwọn arúgbá ń ṣe wọn náà pè ní káyá mọ́tà o wọn àwọn ìlera wa bá mú wọn gbọ́dọ̀ sọ àwọn obìnrin máa ń rà á ẹlẹ́dẹ̀ á ní wọn rà á ìdánwò lè fi lè fẹ́ rẹ̀ tẹ́ ẹ bá lọ ọkọ wọn sáré wà wù tó bá wà fún wọn tí kí n náà nìyí o ṣé kúrò á nìyẹn láti wá lóyún tó yẹ àwọn oyin burúkú tó ti fẹ́ lọ lọ́lẹ̀ ọkàn kan oyin tó fẹ́ náà lè kọ́ àlá lẹ́ẹ̀mẹ́ta tó ọkùnrin lórí ní máa. Allah yóò ba kí á máa rẹ jẹ lò torí tẹ́ṣẹ̀ gbogbo yóò jẹ tẹ́ṣẹ̀ ìdá gbogbo náà ló ń jẹ. Tòun ti ọ̀rọ̀ tó ń sọ ní akẹ́kọ̀ọ́ sọ̀rọ̀ ayẹyẹ fún mi rí. Wọ́n làwọn tó ju ìlú láti ṣe ń lọ rẹ̀ fún mi. Mo wá lọ rẹ̀. Wọ́n lè bá obìnrin yẹn obìnrin yẹn fẹ́ kí n tó ní súnà. Ẹgbẹ́ lọ́pàá àwọn olùdíje wọn lọ rí ń kú látọ̀dọ̀ rẹ̀ ọlọ́rẹ̀ ní tí wọ́n lọ yẹ ń kó tọ́lọ̀ yẹ́ra ní rúfì onílọ̀lẹ̀ ọ̀dà rẹ̀ wá wọ́n lọ wọ́n á fún lọ́dọ̀ rẹ̀ ọlá ti ké wọ́n ní ti ró wọ́n ní ọṣẹ wọ́n ní kírímù gbọ́dọ̀ wọ́n ní lóṣìṣìṣìṣì kéèkì ṣòwò kékeré kọ́lá ní ìgbẹ́ni tó ó dì ní ó dì wọ́n pè ní okùn òun dùn òun dùn ẹwà tún tó bá tún òun òun ti fi omi ẹran tó bá ti tún òun ikú lára rẹ̀ tó tí ó ní omi ìgbé àwọn onífẹ́rù fẹ́rù wọn gbọdọ̀ tú ọjọ́ tó wà ní ìlú ẹ̀ka tó wà ní ìlú òtútù. Owó fún ọ̀sẹ̀ ń tiẹ̀ ní òkùnkùn ìgbésẹ̀ yìí ìgbésẹ̀ yìí ní tiẹ̀. Sọ ní tí wọ́n ti lọ òun náà ni pé àwọn àṣàkáṣà àwọn ẹgbẹ́ tẹ́tẹ́ ọkàkiri ẹ̀yọ́ obìnrin ẹ̀rọ lè bẹ̀rẹ̀ ọlọ́kọ̀ọ́ba. ẹ̀rí ká tẹ́tí sọ́wọ́ wọn àyọ̀ sẹ́lẹ̀ wọ́n sọ pé bàtí wọ́n lọ sí ìsọ̀rọ̀ àwọn ilẹ̀ raj ara àwọn tí wọ́n pọ̀ nínú náà àwọn obìnrin táwọn obìnrin pọ̀ lọ náà. ògbórí àwọn ìwà oríṣiríṣi ẹ̀yà lọ lè ṣọ́ra yín tó ẹgbẹ́ ti ń ṣe ìbára dáadáa bàbá ọ̀pọ̀lọpọ̀ ní ń ṣe ìbára ọkùnkùn ọ̀hánù wọ́n ti tàn ájú wọ́n ṣe lọ́sí láti ha kọ́ wa jẹ́ pé ọ̀rọ̀ ọkọ mi má fẹ́ lómi àbí mo fẹ́ lóde náà kò ní lójú rẹ̀ pẹ̀lú àpẹ́ ìjọba náà lọ́wọ́ sàtúngbò wa ṣe o. Náà ọlọ́run ọ̀la tó tutù fún àwọn àwọn àwọn àyàfẹ́. ولا تؤتوا السفهاء أموالكم التي جعل الله لكم قياما وارزقوهم فيها واكسوهم وقولوا لهم قولا محروسا الله ó ló ń ṣe ìkìlọ̀ fún àwọn mùsùlùmí nítorí tí ọlọ́run bá tí wọ́n bá ṣe àròjì fún wa tí ó fún wa ní owó tí a máa ń yà ní ìnákúnyà tó bákan náà ká bá ń gbé owó wa ní ẹni tí kò lẹ́tọ̀ọ́ ló káwọn máa ná owó yẹn fún un ẹlòmíì ti wá ní owó yóò mú ọ̀fẹ́ jẹ́ àwọn àmọ́ àìfẹ́ jẹ́ àwọn rẹ̀ tó tún àwọn èdè bọ́ nínú ìnákúnà tó mùsùlùmí ọ̀rọ̀ ẹ̀sọ́ ẹ̀kọ́ tó lè yé kó yíyan dípò gbígbé kó láṣẹ náà ga ọ̀rọ̀ yíyan níbẹ̀. فلن الله صلى الله عليه وسلم الصلاة كيف يؤمن يقول لا تزال قدر ابن آدم حتى يسأل يوم القيامة حتى يسأل الأربع أنا بن يومين يقول من يقول واجولون كيف أفعل جو واجولون من القيامة أول كل كم بيتون وزير وكبيري أتقول دوري لا تعمل دي صفيتي يوم دوري عن ماله من أين اكتسبته أو من أين اكتسبه فلو بيا في أمور وجوه ملوكي أول أولي أول أكتريني فلو بيا يوشي أوصل في الإنسان في أمور ذهنية أوصل يا عروس جبالي عروس تاكوي تاكوي تاكوي تاكوي تاكوي تاكوي ìyàwó báwọn lábẹ́lá lójú ni ìyàwó àwọn oko kékeré kan ní orí ọ̀sẹ̀ ti tó ti ọlọ́run ní kókó owó mi tó ó sì fi rẹ̀ oúnjẹ láti yóò fi fi rẹ̀ ẹgbẹ́ gbàgbé lójú yóò fi fi rẹ̀ àpò àjọ náà àpò àjọ náà àpò àjọ dàárú ó sì fi rẹ̀ iṣẹ́ owó orí ìsọfúnni rẹ̀ lọ́gọ́ta tó wọ́n ṣe. tó gbogbo ẹgbẹ́ kálukú sì fi rẹ̀ tó tó kó ìwájú ọlọ́run bá ní ọ̀rẹ́ rẹ̀. ìyẹn nìkan kọ́ wọ́n fi máa àǹfà kàn ọ̀hún. ibi tó tó ń lọ owó yẹn ti gẹ́gẹ́ tó tó ṣe ìfìlò rẹ̀ níwájú ọlọ́run tó kú. tó kékeré tí yẹn lọ owó yẹn sí. iná mo gbé ń yẹn pé mùsùlùmí gbọdọ̀ gbọ́ ẹ̀sìn ẹ̀sìn tó gbọdọ̀ gbọ́ yé bí ipò pé kọ́ lọ pé bú mi ṣe ná owó mi. Sọ̀rọ̀ ló wá ń jẹ́ olùkọ́ olúwaníwọlé àtúntò tòta áhà àlùwáyàsùn. Ẹ má fún àwọn olùkọ́ ẹ má gbé owó orí kí ẹ má gbé wọn lọ́wọ́. الإمام الكثير بينا سبحانه وتعالى أن تمكين الكفاءة من التصرف في الأموال الذي جعل الله للناس قياما أي تقوم بأن عيشهم من التجارات وغيرها إن كنت شقيق من وفي الدنيا جعل الله لكم قياما طلعوا السفوة وفي مبيع من غيره ọlọ́run máa ń kọ máa ń fi owó yẹn lé àwọn òmùkọ̀ lọ́wọ́ o fi owó yẹn lọ fún ẹtí láti bàtú fún ọ. so ìmọ̀lẹ́ mi kẹ́ sí ṣe wọ́n ní ká yóò kà tó lè ṣì jù ú ẹ̀dá tó fà á. ipe ẹni tí ó bá ń jẹ́ ẹni tó gbọ́n wọ́n máa ń mú lórí ìta lórí ẹni tó ìdí àkílódé tí wọ́n fi jẹ́ kí ó ná owó lọ́dún lọ́la yìí yẹn ni kí bàbá tí ọba rí pé àbí bàbá tí ó ẹni tó wà nípò bàbá tí ó wọ nǹkan ọwá ní owó ọwá kó owó rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kọ́ wọ nǹkan yìí ọmọ tí ò gbọ́ ni ó ń lọ kú lẹ́ tuntun mọ̀ nípa ọ̀lẹ́ ná owó ọlọ́run ó bì bàbá yẹn ọlọ́run ó bì wọ́n tó ń sọ wọn orúkọ tí kò tí ì mọ owó náà ọ̀gá wọn ti ń so owó ó ti kó rẹ̀ fún pé wọ́n ní atm lẹ́nu atm lẹ́nu owó kí ni rẹ̀ lé ìlú tí wọ́n wọ́n tẹ́ẹ̀bù rẹ̀ wọ́n máa thirteen ọmọ fifteen ọmọ fifteen olùgbé atm rẹ̀ lé lọ́wọ́ bàbá rẹ̀ ló lówó ìtọ́sọ̀ mi àbúrò bàbá rẹ̀ lè jẹ́ àjọ̀gbọ́n bàbá rẹ̀ lè ògbóni fi àlè lọ́wọ́ àbí yóò kọ́ ìwọ gẹ́gẹ́ ló tẹ̀ ní owó máa ń jẹ́ káwọn èèyàn ọmọ ọ̀nà nílẹ̀kùnà agbọ́nni òwúrì ẹ máa lọ wá tó àwọn tí wọn ọ̀rọ̀ kátà ṣe tó wá pè wọ́n tó wá mú wá wọn àgbo wọn àpò ilé láti ọ̀ká lírí ẹ̀ náà wá láti kí ń jẹ́ láti ọ̀ká lírí tó máa ń owó rẹ̀ fún wa wọ́n dà tó tù sùfà á àmọ́ wọ́n rẹ̀ fún un ẹ bá kó owó ní fáwọn òmùgọ̀ mọ́ tòun tí ò tí ò tí ò rẹ̀ láti ṣe ẹ bá kó ní fún wa. tó warzuquhum fiha tó kọ́ àwọn míì wọ́n tún áyà yìí ẹ máa wo àlìmọ́tò kẹfì wọ́n ní wọ́n la tó tó tó fa àmúwáyà fún wọ́n ní ó ń bò ní wọ́n ní sáà ẹyọ ọkùnrin ẹgbọ́n ọ̀dọ́ rẹ sọ yára wọ́n tó bá ní owó èyí ń sọ atm kó sọ nọ́mbà atm rẹ fún ìyàwó rẹ yóò rí ọlọ́dígbà pẹ̀lú wọn bá àwọn ọmọ àbọ̀mọ̀ rẹ. sọ àdéhùn tí wọ́n ti fi sáyẹn gbogbo chẹ́ẹ̀kì kalẹ̀ nítorí àwọn ènìyàn náà pẹ̀lú ọlọ́dígbà kí wọ́n lọ́dígbà ní kí kalẹ̀ ń tèlé tògùnú wọ̀nìta àwọn ọmọ rẹ àti àwọn obìnrin ìyàwó èèyàn tó èyí tẹ́wú lẹ́lẹ́tẹ̀ẹ̀rẹ̀ tó rán. Àbíṣẹ́sán wọn sàṣáàk wọ́n ní àwọn tòfà á tọ́rọ wíbẹ̀ yẹ ike àwọn òmùgọ̀ tọ́rọ ní ẹgbẹ́ gbé wọn kalẹ̀ fún wọn ó ní àyìnbá ó wọ́n ṣe bòyàn àwọn obìnrin àtàwọn kékeré

Òkè ọ̀rọ̀ rẹ̀ fún mi lówó lè lọ́wọ́ ìwé ìlú kan tẹ̀lé. Bí wàá kó láti tó ojú ẹ̀ kó kẹ́kẹ́kẹ́kẹ́ yóò sí òkú tó ti sọ fún ọ So, àyà Kùránù ni o, yẹn máa ń dán náà ni, ọkùnrin máa ń dán bẹ́yìn tàbílì wọ̀ búkúlé lọ́pàá وكلا هذين إن زاد قتل أقول لك ليه كل شيء بين التدبير وكفر ورتبة كل أعلين نصنا أتيان رتبة سبيليات مرتب ويشان òdíjọ́lé nàkúnà òdìlẹ́jáwọ̀ òdíjọ́lé nàkúnà òdìlẹ́jáwọ̀ wọ̀kílá àrẹ̀yìn tẹ́rí nàkúnà yìí àbí àwọn ẹ̀rùn gáàdà tó bá ti pọ̀ fún yẹn jù kọ́tà yọ̀ọ̀bá yẹn jẹ́ yìí tó bá yẹ jẹ tí wọn ti yá wọn jù ayé lọ padà bàjẹ́ ẹni mo tó rówó tó jù wọn funfun ọ̀rọ̀ ẹ̀wọ̀n sọ́ni àbúlé ní ilé ojú àbújá gbẹ ah, àlẹ́ olówó bàbà gbé owó ń bẹ̀rẹ̀ wọ̀nyí nígbà tó lè jẹun bẹ́ẹ̀ sílẹ̀ kúlọ̀ báyìí ti pọ̀ jù náà kọ́tẹ̀lì tí ó kú báyà tó kú báyà ìlú wa tọ́lá gidigidi ọ̀rá ọ̀rọ̀ wa gbogbo ọ̀nà ọ̀gbọ́n rẹ̀ tùmọ̀ ló ti jẹ ìjẹkújẹ ìjẹkújẹ gbogbo ẹgbọ́ wà sí àwọn ọdọ́ àwọn àìjíkiri ọdọ́wọ́ ní àìyàn àwọn aláàrẹ̀ tó èyí máa jẹ́ onínà fún náà tó gbogbo kẹrẹ máa jẹ́ kò ah. ní rẹ́ṣẹ́ ta ní jàdìyà ní jẹ́dún nígbà tó jẹ́dún nígbà ní jẹ́dà tó fún jẹ́dà gbígbé tó ó padà tó bára rẹ ní tó bára rẹ họ́tẹ̀lì tó yóò tó ó lọ àdúró ọ̀tún

ẹ máa fún wọn bẹ́ẹ̀ ni wàkìsóhùn ẹ máa ná fún wọn níbẹ̀ ẹ máa ra fún fún wọn bẹ́ẹ̀ wàkúrú làwọn kọ́wọ́ lẹ́nu máa ń fà ẹ sì máa sọ̀rọ̀ yín fún wọn fáwọn ìyàwó yín fáwọn ọmọ yín sábà ní fẹ́ lówó pẹ̀lú èsì ìdílá yìí pẹ̀lú gbọ́dọ̀ ojú dọ̀tún náà pẹ̀lú gbọ́dọ̀ ojú fún wọn sọ̀rọ̀ mu sọ̀rọ̀ ìtọ̀ ọlọ́run mu wá ìrìn ọlọ́run mu ọlọ́run bá ti rí àwọn ọ̀rọ̀ ilé ọ̀rọ̀ tọ́wọ́ ní pé owó pẹ̀lú ìrírí ti ẹ̀dà ní ní àti ó kúrò nígbà ní fọ́ ní ọlọ́dún ẹ̀mọ́ sí lóye ọ̀ ọ̀kúrú lẹ́hùn kọ́wọ́ náà máa ẹ̀rù ìfàlù ní àwọn àti kúrò àti kúkà sílẹ̀ jẹ́ ẹ̀dí yòókù ní báyìí ọlọ́run kódà ní ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ tó ọlọ́run mọ́ sáà ṣe ní ó fi ẹ̀sẹ̀ tó bá nínú ẹbí wa nínú àwùjọ wa سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Okay, you got the question. سبحانك اللهم وبحمدك